rọmọbọn láti pé òfin bẹ nínú rẹ lọ́pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ máa ń sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àṣẹlẹ rẹ ìtàn báwọn ènìyàn náà bẹ́ẹ̀ ṣe ṣe lórí. kéèyàn ní ẹni tó ṣe wípé wọ́n tẹ̀ láti ọlọ́run láti mẹ́rin. orílẹ̀ èdè ẹ̀mẹ́ta kọlù ẹbí mi máa lọ síbi àwọn ìdánilẹ́kọ̀ọ́ èyí tí máa wáyé tí ó sì máa wáyé pẹ̀lú gbọ́dọ̀ lẹ́yìn ọ̀rọ̀ náà káwọn náà jọ̀ka nínú ẹni tí ó kópa mẹ́rin torí pé ìmọ̀lẹ̀ kókó mọ̀lẹ̀ kókó mọ̀lẹ̀ mọ̀lẹ̀ ti pọ̀ ní ọ̀sàgbára ẹni tí ìbá ní ráyè àti wọn lè tó ń ṣe lójoojúmọ́ ìyá sára yọ ọjọ́ kan méjì nínú ọ̀sẹ̀ kí wọ́n lè máa lọ láti lọ máa gbọ́ àlàyé nípa ìpínlẹ̀ eléyìí tí ó ti sábà ju kí wọ́n ní òye nípa ìsìn ọlọ́run náà. adájọ́ pé lásìkò tí àmọ́tò sí ìwà lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lọ́wọ́ àlọ́kà tí ẹlòmíì bẹ́ẹ̀ ti béèrè pa wọ́n ti sọ yìí pé bóyá àkókò òfò láǹfààní àti ìbéèrè sáà fi àkókò tó ní sílẹ̀ orúkọ náà ní tẹ̀síìrì àti kápá nínú oṣù làmàbáàmì ṣùgbọ́n bá máa fi gbogbo ojú ọ̀sẹ̀ tẹ̀síìrì wa ní mọ́sálásí ti wá ń bí láti ti orí alẹ́ta ti dúró ìrìn náà láti ti tẹ̀síwájú ti wá. èdè túmọ̀ sí pé ẹni bá ti fi rọ̀rùn kan sí rọ̀rùn kan ní ọ̀bà wa ìdíjọba bá ti bẹ̀rẹ̀ lẹ́nu yóò rí pé a ìrìn yẹn ti jìnnà síbi tó ń tó ń ti fi ẹsẹ̀ rere wá sílẹ̀. torí di eléyìí ọlọ́run ọba ló dárò hàn pẹ̀lú sì dáhùn sí òkú. bàtí gbọ́dọ̀ sí nínú ọ̀hún bẹ́ẹ̀ ni àti gbọ́dọ̀ sí dáhùn sí òkú. ọlọ́run ọba kọ́ ràn lọ. ó sì wá lọ́kàn nínú àwọn ẹlò rẹ̀ tó tọ́ kó jẹ́ kí àwọn ń ta àgbọ̀ wọ́n jẹ́ àwíjàre fún wa lọ́la òkèèyàn wọ́n mọ̀ jẹ́ ìgbàlejò fún wa. wọ́n ràn wá lọ́wọ́ lórí àti fi nǹkan àgbọ̀ sí wa wò wọ́n mọ̀ jẹ́ sí wa lọ́wọ́ nínú ẹni tó gbọ́ fún wàhálà wọ́n mọ̀ jẹ́ wa lọ́wọ́ nínú tó gbọ́ fún ọ̀ràn. torí délé àyè ti sílẹ̀ báyìí fún ìjọba ní ìbéèrè bẹ́ẹ̀ nípa àwọn kan tó gbọ́ sí òye nígbà tí a bá tẹ̀sí rẹ̀ lọ. àbí nípa nǹkan yìí tó ṣe é pé kò yẹ ní mẹ́sàn-án náà tó sì fẹ́ máa lè pa. wọ́n ká kí èsì pé ìbéèrè ká bẹ́ẹ̀ sí ọjẹ́ ìtọ́jú lórí ojú èyí wà ní. kí kàn ti pa bẹ́ẹ̀ sí béèrè ló pa bẹ́ẹ̀ sí béèrè. àbí kí ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe béèrè lórí tó ti mà. Jadi kau kan bukan sekujek tí wọ́n ti máa ń ṣe béèrè tẹ̀lifọ́ kan fẹ́ àwọn èèyàn lẹ́yìn ẹ̀sìn Islam kì í sáwàdà nítí wọn kà ló béèrè èèyàn sì máa béèrè kéèyàn lè máa ní kéèyàn sì máa ṣe dọ́mọ̀ sí wa torí délé ìgbà míì èèyàn sì máa mà ṣùgbọ́n tẹ̀ ẹ́ kéèké pé àwọn míì wọn máa ń sọ sí béèrè èèyàn wà á béèrè nígbà tí yẹn bá wọn béèrè torí káwọn lè mọ wọn ò mọ wọn ò sì béèrè èèyàn wà lọ́wọ́ béèrè nítorí àwọn náà fẹ́ ń kálẹ̀ ìdáhùn yẹn yóò wúlò fún wọn yóò fi wọn mú pé á ah, àti bí ìjọba ìṣèlú ẹ̀dẹ̀ òṣèlú. عليه السلام نعم àgbẹ̀dẹ̀ tó ń gbẹ̀ka yá tó lọ wá ní ìjọba tó. sábà bẹ̀rẹ̀ tán sọ̀sọ̀ pé lára ilẹ̀ ìlú wọn. láti láì láì lọ wọn ká tó ṣe àdúrà tí máa wá lẹ́yìn pípé àbí báwọn. láṣẹ ẹni tí ń pè wọn òun náà sọ pé láyé láyé lọ́wọ́ anábì ọ̀sọ̀lọ́gbà àdúgbò sọ pé ìdá ìsọ̀lá ní ọmọ àdínà ọ̀pọ̀lọ́ ìsọ̀lá ẹ̀kọ́ ni ṣe bá gbọ́ tó lù pẹ̀rù ń pè é irú ti ń sọ ní kẹ́yìn náà sọ. ẹni tí pèrè sọ láyé láyé lọ́wọ́ àwọn náà sọ láyé láyé lọ́wọ́ tó bá ti pín in tó béèrè ni pé títà máa sọ láyé láyé lọ́wọ́ tólùkù ìwé máa sọ kẹ́ẹ̀ sáfìlẹ̀ bíi muhammadu rasulillah sallallahu alayhi wa sallam abáàdé eléyìí ní ìbéèrè tó sáńpà ṣùgbọ́n òbéèrè ìrọ̀ ẹ̀rọ kan ìdílé tó ń jẹ́mi ìjọba béèrè àdàmúlé. lẹ́yìn eléyìí ìjẹta bá sọ láì láì fún ọmọ ọ̀gá sáńtà sọ láti bá nàbẹ̀ muhammadu sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ anta salatu sanu ìṣòro àìsọlẹ kàtó sàdúrà ẹgbẹ títí gbólọ ẹ má sọ àdúrà àdúrà àwọn kiri oní máa sọ bẹ́ẹ̀ àwọn mùsùlùmí máa sọ pé àdúrà àdúrà àdúrà torí di làbà ìdí àdúrà àdúrà àyìn alẹ àndà àdúrà àdúrà so yorùbá ló mú yorùbá mùsùlùmí ló mú gbólóhùn dáadáa àdúrà mọ yorùbá kiri yó àwọn kiri yó láìpẹ́ wọn sọ pé àdúrà ẹ̀rí pé awúgbá mùsùlùmí àwọn náà mú dáadáa àdúrà àdúrà yorùbá mùsùlùmí sọ pé àdúrà sọtẹ́rì àdúrà àwọn sọtẹ́rì délé yìí. láti láti الإبراهيمية كيف؟ نعم كما يوم رمضان اللهم صل على محمد وعلى وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعوة وتجيب يا رسول اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته سبعة كين لك لا تخلف الميعاد وقرب كان سواء كان سنة المساجد بسنة جيدة. نعم. bẹ́ẹ̀ ni wọn èèyàn lè mọ̀ láyé kéèyàn wá kọ tẹ̀síbìrì ní ìwà ìkọ̀rọ̀ náà tó yàtọ̀ sí ohun tí àwọn olùmọ̀tẹ́lẹ̀ ti kọ̀ kò lè dé sí. ọkà lè jẹ́ pé láwọn ọmọ lè sọ ọ̀ká tuntun wọ́n tún gbogbo àlùfáàn pẹ̀lú ṣèṣe àìsí ọ̀rọ̀ àtọ̀tọ̀ kù sọ. Tẹ̀sí ìlú ìkan sọ délé ìrọ̀ lọ láti ẹni sálẹ̀ apá kan bẹ̀ táwọn tàbí sálẹ̀ yẹ apá kan bẹ̀ táwọn tó fi náà tàbí sálẹ̀ yẹ apá kan Mo wà láwọn ìjọba pé inú àní ìgbòho ilé ìrìn ní káwa Ọmọ ìjọba ló ń wọn náà ìjà pé ọkùnrin ni wọ́n ẹgbọ́kùnrin làwọn náà à ìyẹn fẹ́ tẹ́lẹ̀ ẹnì pé tẹ̀síra fún àwọn ọmọ mi gbà gbà sọ wọn mọ̀ ní ẹ̀ẹ́dẹ́bí sọ ilé oúnjẹ mi. sọtúrú ẹ̀ ló ti dé báwọn tó fi yẹn dúró rẹ̀ àti tó pọ̀ àwọn náà ti gbìyànjú rẹ̀ pé hundred percent bọ̀dà wọn pé pẹ̀lú àwọn free thinkers làwọn scientifically ẹjẹ káwọn olùlọ àlùkùránì láti ṣe kẹfì sáyẹ́ntìfìkàlì wọn máa fẹ́ sọ àlùkùránì lórí sáyẹ́ntì and technology and scientific people ìyàgbẹ́ ni wọ́n á pọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá mú wa nínú àwọn tó ti bẹ́ẹ̀ òun náà ni ẹ̀ṣẹ́ eh, kẹ́nìkan al-Mutawalli Ash-Sha'rawi Ash-Sha'rawi ó tíra láti ṣe kẹfì ó ti lẹ̀ jẹ́ pé ibi tí wọ́n ti tẹ̀sẹ̀ sí kò ní ti hàn fún òun òun ká kíra àwọn tó síwájú yóò mọ sọ sọ pé òun náà lọ́rọ̀ òun ṣe òun ṣe wọn àti tẹ̀yìn pọ̀ bí tí wọ́n sọ lọ́rọ̀ wọn àkọọ́lẹ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọ̀ tá a sọ fún àkọọ́lẹ̀ kò lè dàbí ọ̀rọ̀ tá a jókòó kọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí tó bá gbọ́ kọ́ọ́lẹ̀ à lè gbà kọ́ pọ́blíṣì nígbà tá a bá tuntun yẹn wò. tuntun yẹn wọ́n wá lé nípa kọ́ kọ̀rọ̀ láti ìpìlẹ̀ lọ. sọ̀tún rẹ̀ ti jẹ́ pé àtúntò lè wọ́n mẹ́. lápẹ̀jù yẹn nínú tẹ̀síwò ṣàárá mẹ́rin. ní ọ̀nà ọ̀rọ̀ náà tó fi wọ́n tọ̀rọ̀ sí bá a lẹ̀ tàbí ọ̀hánà ní dẹ̀dẹ̀ ni wọ́n yẹ kọ́mọ́ ló má rẹ̀ sàhà sọ̀nà àlọ́ ilẹ̀ ní àtúkànnà ilẹ̀ ṣẹ̀. ìwà á rí àpáta wàá rí àwọn ìlànà wọn ti fi dúró ni wọn dúró gbámgbám. wọ́n yé ìtọ́wọ́lù mọ́tò sáà ṣùgbọ́n bí lọ làwọn padà yẹn lọ ní ìlú ẹ̀sùn ojú ẹ̀sùn ojú ti máa lọ bẹ́ẹ̀ làwọn padà rí kí ẹ̀sùn máa lọ́dọ̀ àwọn tó ń tẹ̀sí ra gbogbo wọn sọ ibi sọ fún wa nípa báwọn àpàtẹ ó dà wàá rí wọn bí ìgbà tí wọn dúró wámúwámú láì mọ káwọn àpáta náà ti ń sísẹ wọn ti ń sísẹ pẹfun wọn ti ń sísẹ pẹfun tó fi wá di pátẹ́gùn gbé wọn. sàárà ló wá sọ pé lọ́dọ́ ayé mi láyé ń bí nìgbèsè lọ́rùn. ó ní sori kọ́ lọ sọ pé tàṣẹ́bù àjẹ́ mi dà wàá lérò ikú dúró wámúwámú ṣùgbọ́n kò tó wà wá a sì máa gbé kò sí tàṣàbọ̀ ha níjọ́ gbẹ̀ndé àlùfẹ́yàmù níjọ́ gbẹ̀ndé àlùfẹ́yàmù ẹ̀dùnà lè àpéyè àmàdájú lọ́wọ́ kò sí tàṣàbọ̀ ha. àwọn àti ilé ẹ̀rí ni lórí gbàgbọ́ àná sọ pé ilẹ̀ mi ilẹ̀ yìí pé ilẹ̀ yìí ibi tó rí pé wọ́n ti bá a lẹ́ àwòtá àwọn àpáta lọ́nà ti ṣe kàn fúnlẹ̀ tí kàn bá ń yí. níjọ́ díẹ̀ fún náà kọ́ òun náà so scientifically àwọn fẹẹ lò bẹ́ẹ̀. àwọn olùmọ̀mí ìlànà ìsìn àwọn ti takò wọn ni wọn bí wọn ṣe fún ìgbà wọn kọ sí làkàdà lórí ewé special. الأدلة العقلية النقلية والعقلية على أن الأرض ثابتة وأن الشمس هي التي تدور حول نفسها tó kọjú láti pọ̀ jù gbígbé àwọn ẹ̀rí láti máa kó láti láti sọ̀rọ̀ lórí pé wámúwámú ilẹ̀ dúró ilẹ̀ kìí mì ilẹ̀ kìí yí ṣùgbọ́n òòrùn ló máa ń yí lára ara rẹ̀ tọ́ níbẹ̀ ni òṣèlú àwọn ọ̀fẹ́ àwọn ayọ̀tún àti púpọ̀ àwọn àti púpọ̀ tó tọ́ka sí pé ilẹ̀ kò sí ní tọ́sọ pé yín ṣe. so aya yìí nílé ìpìlẹ̀ ìlú ètò ìṣàrà wí ló fún ọmọ alẹ́ so làwọn aṣọ ike ilẹ̀ ojú owó àwọn àmì ṣùgbọ́n kọ́ òwòrán lóyún tolukọ́ náà sọ pé wọ́n ṣẹ́m tó tẹ̀sẹ̀ rèé lé mọ́ takọ́rọ̀ rẹ̀ là á lẹ́ẹ̀dẹ́gbẹ́ takọ́dé ọ̀làdé lẹ́lẹ́. ذلك تقدير العزيز العليم ṣe eléyìí ó fi hàn pé kò ń yí lára ara rẹ̀ ilẹ̀ wa dúró wá sí i gbà tí ra jáde lọ bí oríṣiríṣi àdámù nílẹ̀ làbá ìgbó ni àkóso sọ pé ilẹ̀ yìí and it has been proved scientifically. ṣé sáyẹ́ǹsì láti mọ̀ sí dájọ́ lórí àwòrán yìí àbálùkùránì láti máa fi dájọ́ lórí sáyẹ̀nsì àlùkùránì láti fi dájọ́ lórí sáyẹ̀nsì èdè sáyẹ̀nsì láti fi dájọ́ lórí àlùkùránì sáyẹ̀nsì kìí sáyẹ̀nsì kìí ti fà àbí èdè wa nǹkan mi lò ní fáàkì nínú sáyẹ̀nsì lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ fọ́múlà lásán lórí pé àwọn wájú àti màmá àlùkùránì fà gbogbo ẹ̀ torí ẹ̀ ó bí ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ sí omi òjò. Ìgbà yẹn ọ̀kan náà olùkọ́ wa lásìkò tí mi yẹ jáde. Àwọn ọjọ́ ọmọ Sudan ni wọ́n sọ olùkọ́ ní ọ̀kan náà ìbẹ́sì ní Saudi gbà. Wọ́n kọ́ wa lóyún Sudan gbà ni wọ́n ti padà sí Sudan báyìí wọn á ní ọsọ ọmọ rẹ wọn á ní ní ti ẹsọ ẹnu rẹ ó yẹ kó sọ ẹnu nígbà mi bí gbogbo olómìnira gbà kọ́ ọmọ rẹ wà rọ́ọ̀tù gbàgbé ọ̀gbà rẹ wọ́n ní àwọn aráàlú ọ̀rọ̀ pílẹ̀ yìí àbí wọ́n kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ nígbà mi àwọn máa ń sọ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà pé lẹ́yìn yìí láti fílẹ̀ ẹ̀gbẹ́ dáhùn sáyẹ́ǹsì náà sọ̀rọ̀ bóòlù ti ń gbà fílẹ̀ wọn ni lọ àfilẹ̀ wọn lọ́ba fi ṣe bọ́ọ̀lù tó èsì dúró lórí rẹ̀ táwọn ayé yí bọ́ọ̀lù sẹ́wọ̀n pé èsì ti dọ́là náà lọ wà bá wọn ni bẹ́ẹ̀ tọ́ láwa àgbọ̀ àwọn àti ìgbà torí pé nísìnyí tẹ́ máa yí ìgbà ìdí ní bá ti wà tẹ́ máa yí ìgbà láti tẹ́ máa yí ètò wà ní south yọkàrà bára rẹ̀ ní north ètò sì wà ní east ó lè bára rẹ̀ ní west tó kìí sì ṣẹlẹ̀ kó o ní ṣe wá yí náà lẹ́yìn ọdún tí wọ́n pọ́ọ̀lù bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ń gbà gbogbo ẹ̀ wọlé wọ́n lè sọ́kọ́ lóyún ẹ̀ lè pè é gbogbo ẹ ọyẹ ká kájọ ti fà yẹ ká fi yìí yóò ti lé yìí gan ẹ yìí akọ́tò fún wa náà lé kó ká lé lé yìí tó kọkẹ yẹn ni pé ó wà tó spíte lọ kì í ṣe kankan tó dé pé aka sọlẹ́ndà kan ní ìpínlẹ̀ bàbá wa ní kékeré bí èmi ọmọ mi ti máa gbé ilẹ̀ náà yìí lẹ́sìn wa ilẹ̀ ń bọ̀ tòlùtúrà ṣẹ́ẹ̀kì ti jáde gbà ní ilẹ̀ ń jí báwọn ọ ọ̀rọ̀ tètè fura ìgbà tẹ̀lé ẹ má gbàgbé o ẹyẹ ń sùdán kò sí ìdílé kàlù tó kàlù kò sí tó lórí tẹ́lẹ̀ eléyìí ó fi hàn wá ìpè àwọn òṣìṣẹ́ wà sí pé wọ́n mọ̀ pé scientific fact ah, ètò bá jẹ́ fact fact ètò ìjẹ́ fact èlè jẹ́ fact. lẹ́yìn náà ìyàwó lọ́wọ́ ti di ọ tọ́ba tó pélé yìí ọlọ́run lọ́wọ́ kún ọ tọ́ba tó pé gẹ́gẹ́ bí pọ́ọ̀lù ṣe sọ. alẹ́ rí òfin kí láyé ń fà á. كما أن الجهل به لا يضر مما لفارق لم فارقا أي ما لفارق سنين رأسا في سنين سيكون ẹni tó àgbà tako sáyé tí ìta tako àkùrá ni mo dúpẹ́ fún lọ. kò sí wàhálà ti sọ yóò dùn tẹ́tẹ̀ kan bá wá yóò dáná tẹ́tẹ́ àánà ìwà n dá àwọn àlọ́ ẹlòmíì yóò sọ fún yín pé màtí ò ti ṣe èèyàn ní nǹkan ọmọ bá àrùn rẹ lọ àmọ́ àwọn ọmọ àdéhìí tó ikú kọ́ ọmọ bá àrùn àdéhìí tá a kàn mà. àdéhìí tá a kàn mà ò ní rí i pé láǹfọ̀ọ́ láti ẹ̀rọ ìfàrí ní kàlùbọ̀sọ̀ kò sí ìrùn fún gbogbo ẹni tó bá dá nípa dúró lẹ́yìn ìsàfù kò sí ìrìn fún gbogbo ẹni tó bá dá nìkan dúró lẹ́yìn kan. Náà. Ọlọ́run ló fi àjẹ kí sàn láfi àjẹ. àmọ́ sọ pé kí ni ìdájọ́ rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ìdájọ́ ẹni tó bá ní nǹkan kan tí ń bẹ nẹ́ẹ̀sì kò sí nẹ́ẹ̀sì ẹni tó bá ṣe ìǹkaàrò amúra màálùmá mìíràn dé níbi dọ̀rúrà ìdájọ́ rẹ̀ ni kò di kèfèrí ṣùgbọ́n kò tọ́ sẹ́yìn kò tọ́ sẹ́mi láti pè ń kèfèrí ẹ pè lẹ́jọ́ ni ilé ẹjọ́ ní n kefe e pe adájọ́ kò ti di kèfèrí. ẹni tó bá sì di kèfèrí wọn ní filẹ̀ wọn bẹ̀ orí ẹ̀ dànù ṣẹlẹ̀ ìjẹun ṣèjẹ ṣòṣùwọ́n àṣìṣe ńlá ni kẹ́nìkan owó sùnsùn kó ní tí sẹ̀sìn kì í sẹ̀sìn mà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ní problem pẹ̀lú orí ara wọn wọ́n sì ní problem pẹ̀lú àwọn ìyàwó wọn wọ́n mọ wá fẹ́ sọ personal problem tí wọ́n di general problem wọ́n máa fẹ́ sọ pírọ́blẹ́mù wọn pẹ̀lú ìyàwó wọn ti pírọ́blẹ́mù fún gbogbo àgbáńlá yìí nítorí gbóhùn fúnra ara rẹ̀ kò fẹ́ kápẹ́ wò ohun ìwọlẹ̀ sòyọ́ àmọ́ bẹnu àtẹ́lu ẹ̀wù ọ̀wọ́lẹ̀ lẹ́yìn náà a gbọ́dọ̀ múra símọ̀ wíwá lágbàlẹ̀ yorùbá yìí ìmẹ̀sìn wíwá ó pàtàkì káwá má jìnlẹ̀ yọ̀ràn wa lọ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn nǹkan kan wà tó ṣe é pé a kà fún àṣà àwọn oníkéwù ó kó bá kéwù nílẹ̀ Yorùbá kíláàsì àwọn oníkéwù ẹ ní fi tí oníkálukú mọ̀ kẹ́ ẹ fi gírèdì àyètọ́ yẹ kẹ́ ẹ gbé sí ẹ kàn máa wò pé bàbá rẹ ti dá àfààní bàbá jẹ́ àfa kò pé kọ́ ọmọ jẹ́ àfa bàbá jẹ́ olùmọ̀ ńlá kò pé kọ́ ọmọ jẹ́ olùmọ̀ ńlá bàbá gbàgbà fúnra ara rẹ̀ gan ó lè jẹ́ pé olùmọ̀ ńlá gan bìkan kọ̀ mọ̀ nípa òfin ọlọ́ọ̀ ní bàbá nǹkan àmọ́ gbàtẹ́ kójú dúdú ojú dúdú púpọ̀ tí wọ́n kàn ti gbé yẹn kan wọ́n kàn sọ di màláìkà ni. ẹ máa mọ wá apply irú àpọ́nlé dẹ̀ ń fún bàbá wọn ẹ̀ máa fún àwọn ọmọ náà ọmọ tí ò wá jámọ̀ kankan lẹ́gẹ̀ẹ́ bàbá wọn yóò máa wúra rẹ̀ pé kò sí rò ẹ̀yin fúnra yín iná lẹ rí lẹ tọ́ kó dà bó ṣe dà ẹ̀yin fúnra yín náà ni ó sì máa nà ń pàtà torí bẹ́ẹ̀ ilẹ̀ gbégbégbégbé lẹ́ni bàbá mi kì í sì ṣe bàbá rẹ̀ lòun ṣe bàbá rẹ̀ gan lára lè jẹ́ pé mọ̀ tó ń mọ̀ kì í sì mọ̀ òfin ọlọ́run pé ọtọ́pọ̀tọ̀ ṣùgbọ́n lábẹ́ agbópa mèdè lárúbáwá náà bàbá rẹ̀ wá sọ̀wọ́n àwọn fẹnu wa rọ̀ wọ́n mọ̀ sọ̀sọ́kúsọ èyí tó ṣe pé bàbá rẹ̀ tó ń bá wà kò jẹ́ sọ̀rú ẹ̀ sọ̀rọ̀ mọ̀ sọ̀sọ́kúsọ yóò wá sẹ̀sìn ọlọ́run di ẹ̀sìn tá a lè jẹ́ńtẹ̀kùjẹ́ so eléyìí látàrí àṣà tí ò wúlò tí wípé sèrèké bàbá rẹ̀ ló bí òun òun á tún á didi bí bàbá rẹ̀ nù mà síbí wàhálà kan bàbá tẹ̀ ṣe tó fi mọ ìtọ́mọ tó ń ti ṣerú ilé wọn mọ ọrú ẹ òkúkú mà tòun àti ẹsì ti gbé gbé gbé gbé gbé ẹ ti wé láwọn àní ìgbéraga tòun á lò láti fi wú ẹ̀sìn Ọlọ́run sọsẹ ma pé ẹ̀yin ló kù kẹtùn tají kẹ tají kẹ pàtàkàkà rẹ kí wá mọ torí pé ìmọ̀ wíwá àwọn ẹjẹ́ bísà lóko ọmọ bó ń ṣe máa ẹ̀rí táwọn èèyàn bá wá mọ̀ gidigidigidi tí wọ́n á nímọ̀ lódodo ìtẹríba wọn máa pọ̀ ni. bẹ́ẹ̀ láwọn aláìmọ̀ kan tó bá ti lè mọ díẹ̀ bá ìgbéraga ní máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn olùmọ̀ sọ pé ẹni tí ò bá ti wá mọ̀ dojú àmì irú wọn lẹ́rìí tí ọmọ pariwo tí ọmọ ké ọmọ wẹ́pẹ́pẹ́ ìgbéraga ni nítorí pé tí èèyàn wọn tó bá ti mọ ẹbí gbóhùn náà ń jiná ìtẹríbọ̀ wà pọ̀ torí ọmọ ìgbé tó ń mọ ẹlẹ́gbẹ̀ẹ́ tó wọn mọ gan-an ó kéré púpọ̀ ń tó mọ díẹ̀ báyìí tó ń torí di eléyìí báyìí ẹ̀yin ní kẹ́ ẹ pa àṣà ń bá kárẹ́ àṣà tí ò wúlò àṣà ránù àṣà so ẹ jẹ́ kí ọmọ náà wá náà kó nímọ̀ kó prove ara ẹ̀ in practice kéde kíkó tara bàbá tiẹ̀ tó ti náà jáde kó wá dolù ẹ̀ ń wọ́n ti débẹ̀ láyé gan náà nítorí pé mo bí ma òun sì kẹ́kọ̀ọ́ ọ̀hádò odòlùmọ́ ńlá àá pé báwo tí wọ́n pọ̀ sọmọ lábẹ́ kò sèse tó ń torí di eléyìí báyìí ẹ̀yin náà fi kíní kan bó ń kíní kan rẹ̀ lọ́wọ́ tọ́wọ́ adọ́ràn sí yín lọ́rùn lọ́jọ́ bó ṣe ẹlẹ́yìn náà ti máa ń gbọ́rọ̀ ọ̀rù wọn ni ẹni tí máa ń gbọ́rọ̀ ọ̀rù wọn ni àbí òye tọ́wọ́ bá lásìkò fún ru wọn kò sí wàhálà fún un ṣẹlẹ́yìn náà bẹ́ẹ̀ nìkan bá gbígbé fúgbé kan wá bọ̀ ọ̀kọ́ sọ pé kí kí n lè rí ẹ̀ so eléyìí jẹ́ bó ti jẹ́. káàkiri tó ẹ̀ ńgbà tẹ́yìn bá ti bèèrè ọ̀kẹ́ fẹ́ pa mí nù. náà ẹ̀ tó bá ti bèèrè kò ní bèèrè ẹ̀ ló ní ní mhm. kò sọ̀rọ̀ ń bẹ àti sọ irọ́ lásán ẹni tó bá sọ bẹ́ẹ̀ kó jẹ́ kó gùn kó ríran àwùjọ gbèǹdé náà sáré mi sọ̀rọ̀. inú wa mùnáfìkì yorùbá nù ọlọ́run kò sì fẹ́ ọlọ́run ọ̀fẹ́ torí pé àwa yorùbá à ní sincerity sincerity ní ti máa dé lọ́síwájú ọ̀wà ẹ ti mọ nǹkan ẹ wàá pretend pé ẹ mọ̀ ẹ ti gbọ́ nǹkan ẹ ti sè pé ẹ gbọ́ ìwà mùnáfíkì burúkú níbi táwọn yẹn ti wà free and fair nítorí o ti mọ nǹkan kọ́lọ́rọ̀ tiẹ̀ tó wá sọ ìwọ̀gbọ́n ti lọ bá a pé ń gbọ́ kí ló dodo ọ̀rọ̀ yìí torí kálàáfì ò ní jọba aláwùjọ àmọ́ gbà tí wàá múnásìkí bá ti pọ̀ jù gbogbo ń tà mọ̀ á sì fi pa mọ̀ torí gbà tẹ́ gbọ́ yẹn náà tún ti dá fún un gbà tá ń sọ fún yẹn rí kẹ́yìn náà máa fèèní sí <laughs> àpéka so ẹ rí i pé ẹni tí ń sọ̀rọ̀ fún yín inú rẹ̀ ọmọ dùn pé yẹ tàwọn ti pé méjì báyìí ìwà burúkú dìde ni níbi tí Islam wà táwọn yẹn ti apply rẹ̀ nínú kí n má gbọ́ ọ̀rọ̀ kankan eléyìí ibẹ̀ là láfíà wà kí n má fira mi sílẹ̀ ẹni bọ́dì tó gbó fòfò kan wá bá mi àbí kí n sì gbọ́ ta gbọ́ ẹni tó gbé wá bá mi jókòó ẹni tó sọ̀rọ̀ rẹ̀ fún mi ń má bọ̀ wọ́n bá bí dá lọ́la kó tó gbérú ẹ̀ wá á sinmi àbá ní sinmi á sinmi ṣùgbọ́n àwọn ọmọ bá tẹ́tí tí wọ́n gbọ́ lọ́la àwọn tó gbé mi wá fún mi àwọn olùmọ̀sí fòfin kan lélẹ̀ wọ́n ní tọ́ ọba ṣe tọ́ ọba farabalẹ̀ fún wọn láti gbófòfò wa bọ̀ màdájú pé wọ́n gbé tiẹ̀ náà lọ báyìí tòǹtòrẹ́ tọ́ ọba ti gba gbogbo wọn gbọ́rọ̀ ọbọ̀ wa bọ̀ láyè ọlọ́run ò ní ìsinmi bọ̀ torí délé wọn ni mànàmàlàkà ní ìmàlẹ̀kà gbogbo ẹ̀ tó bá gbófòfò wa bọ̀ yóò gbé tiẹ̀ náà lọ báyìí torí de lè bẹ́ẹ̀ bá ti gbọ́rọ̀ kàn tá máa ti sọ pé ibi tó sọ ti mo ti tó mo ti gbọ́ àmọ́ mo ti gbọ́ ẹni àbùkù tún lè yàn náà nígbà tẹ́ gbọ́ kí ni wàá ti ń parí bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ kí lẹ ti ń parí nítorí ẹ̀ ló ti jẹ́ pé kí là ń sọ pé Islam ọlọ́njẹ́ wà láwùjọ wa because Islam ó kọ́ lásán kírun náà à ń gbàwọ̀n yẹn kírun sóyè wa tí mùsùlùmí bá tún kírun tuntun kúrú wà bá náà kò tún tì sí Islam um, Islam is all practice tó ṣe pé tó bá ti yí mọ́ ọ́nà àtẹ́n kálá so ìgbà tí mo máa ń rí nǹkan kẹ́kẹ́ tí mo rí pé ìwà kan ọ̀dà tó tako Islam ni ẹ̀ sì pẹ́ ni tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀rí tóbi tẹ́ máa ti ń tẹ́ máa ti mú fóònù tẹ́ ń pe nọ́mbà wọn ó lè fóònù fẹ́ tọkọtù lẹ̀ àtìmí nu tó bá ti fi lè láì tó bá dúró tó sì bá fi dé yóò hàn sí ibi tó ti kú lọ́la kọ́dà yóò máa bọ̀ ọjọ́ ká ní kí ẹ ń dín ọ̀gbọ́dọ̀ ló sọ̀rọ̀ fún ẹ adúpẹ́ fọlọ́ tó <laughs> bó ti yẹ ká máa sínú tó nítorí di eléyìí báyìí a gbọ́dọ̀ jẹ́ni tí yóò jẹ sábàbí táwùjọ fi máa bàjẹ́ torí pé tá a bá ti wà free and fair wàhálà àwùjọ ò ní bàjẹ́ níta bá ríra ta rẹ̀ ní tìrọ àyè mọ̀ pé bí mo ṣe bó ṣe rí tí mo fẹ̀yìn sí ọ̀hún bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ náà ti fọ̀fọ̀ sí mi àmọ́ nígbà tó bá ti jẹ́ pé gbogbo ẹ̀ náà àfẹ̀jẹ̀ sínú ni là ń tutọ́ funfun jáde àní mẹ́tọ́ fẹ́ wa àní mẹ́tọ́ àwọn náà fẹ́ lóòótọ́. a'udhu billahi minash shaitanir rajim tó bó ṣe jẹ́ nu ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ kẹ́lẹ́ gbọ́ náà. káyọ̀ ọ̀la ní ìtumọ̀ aláwẹ̀ kan ní káyọ̀ bá ṣí ìròyìn títà ìjẹ́ ká ṣe lónìí gbogbo nǹkan bí káyọ̀ wá parí bíra káyọ̀ gbogbo bíra tó wá kàwé tó ìfẹ́ yìí àti àárọ̀ ọ̀la tó jẹ́ rí ìtumọ̀ a èèyàn gbalada tó pọ̀ torí kò sígbà tí yẹn kí alukur'an tí yẹn ní gbalada tó pọ̀ wọn náà sírò suratul Fatiha arafi mélòó ni gbogbo gbalada mẹ́wàá lórí arafi kan gbogbo gbalaye rẹ kò sí yàtọ̀ gbàtọ̀ bá kí alukur'an ọjẹ bó ti jẹ ọjẹ bó ti jẹ náà. bó láti máa ṣe ara wọn ní ọdún ló dé yìí sórí béèrè rẹ tó ń béèrè tá a bá fẹ́ tàǹbù fi béèrè rẹ àwa gan ó ti jẹ́ ẹni tí ń wú ẹ̀sìn Islam ọlọ́mọ ti ṣe wá lọ́sẹ̀ ẹ̀sìn Islam ìgbà ṣe dáhùn náà lórí kàtà wípé ó síjọ́ tó kí àkùrá rẹ̀ láàyè òru ni àbí lọ́sàn ó ti garanti ládàá mẹ́wàá lórí gbogbo ara ó tún àbí òtún ó tún àbí òtún. wájú ẹ̀fọ́sẹ̀ jẹ́ ẹ̀kú sọ̀la wọ́n ti ti béèrè béèrè kan lè wọ́n ní láti máa kíra wa náà ọdún kíra wa náà ọdún ẹ̀mí ó ṣe púpọ̀ rẹ̀ pẹ̀lú látàrí lórí dáadáa nìkejì pẹ́ mi ó ṣe púpọ̀ rẹ̀ lásán o ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ wá ṣe púpọ̀ rẹ̀ téèyàn yọ̀ sẹ́yìn pé ẹ̀mí rẹ̀ gùn fún yànnà sàmẹ́mi ó ṣe púpọ̀ rẹ̀ lórí dáadáa èèyàn kú oríire nù wọ́n ti tọrọ ẹ̀mí gbógun fún yànnà ẹ̀sìn Islam láì fi dáadáa fún torí pé anabi sallallahu alaihi wasallam wọn lè tó lóore jù nù jọ àwọn man tala umruhu wa hasuna amaluhu oní ẹlẹni tẹmí rẹ̀ gùn kíṣẹ́ rẹ̀ ti dá ẹ̀mí gùn kíṣẹ́ ọ dá pẹ̀lú ẹ òsì tìmọ̀ fún kẹ́mi ó gùn lásán títí ọba da ọkọ bùn fún yàrá torí ẹ ọjà ló ti jẹ so kìí ṣe pé dandan ká wílé di lárúbá torí lárúbá náà wí tiẹ̀ ní àmọ́ sónú súnà anábì sọ pé báyìí ni ẹ máa kíra yín torí lè yọ àfírí ẹ sáàtì máa wù gbólóòtọ́ takò tọ́lọ̀ torí ẹ kò sínú pé ọgbà aládájú ẹni tó ní ẹkú ọdún tọba sọ pé Eidukum Mubarak òkè sìkò sínú gbọgbà aládájú lárúbá wọn kò fi kíra wọn nù lédè tiwọn àwọn náà ti fi ẹkú ọdún o fa èèyàn gbọ́ lárúbá ní ìsìnkú ọkẹ́ Eidukum Mubarak ṣé mo bára kò lẹ́ ń pè é fún ọmọ ẹ̀hẹ́ tó èdè tí wọ́n gbọ́ ní òfin kí wọ́n jọ hmm. so àwọn náà ti ní èdè tí wọ́n máa ń sọ ní gbogbo olùkọ̀ọ̀kan lẹ̀ lárúbá báwọn náà ti máa kiri àwọn kò sí ní tábẹ́ ti sè alákòlá ha Yorùbá làwọn èèyàn bí ẹkú ọdún àmọ́ ẹkú yèédún tó bá ní tòmátò dàmí ọmọ yèédún so èmi ò ṣe púpọ̀ rẹ̀ ẹ̀ tún á fi lórí dáadáa ẹ fi kún ó sì dáa níjọ ọdún tó jẹ́ kẹ́ ìyọ̀ mọ́ra yín dáadáa kálukú rí ẹ̀rín ẹ̀rín òdodo lójú ọmọ ìyá rẹ̀ létí kékeré ó sì ti fa dúró sòkéṣe ru eléyìí kọ́ hàn pé lódodo lódodo ó nífẹ̀ẹ́ wọn dénú sọ eléyìí ń bẹ́nu kàtọ́dún mu wa náà. tóní kò sí kò nídìí kíkọ lẹ́tà ránṣẹ́ sí outland ẹ̀yin lẹ́ mọ́ láàfà ẹ̀yin lẹ́ mọ́ lólùmọ̀ àmọ́ lábẹ́ skéèlì Islam fẹ́ solùmọ̀ outland sẹ́wọ̀n pé gbogbo ẹni tó bá ti mọ sàál ìdílé kọ́m làfà lọ́dọ̀ sí àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ń torí de eléyìí haúsá sì pòwe òwe wọn ọ̀dà púpọ̀ wọ́n ní ó dìgbà tá a bá parí gbẹ̀ kó tó di pé rùn sí mi tá a bá parí tí ìtẹ̀gẹ́ mọ́lẹ̀ gan kò ní rùn bẹ́ẹ̀ ni àbẹ́ kọ̀ wọ́n ti wọ́n ti síwájú rẹ̀ ìgbẹ́ lọ́wọ́ à ń bẹ̀ ẹni tó ń wá náà ń wá pé babalágbẹ́dá ń kọ́ babalágbẹ́dá ń kọ́ ìgbẹ́ ló sì wà lọ́tún lọ́wọ́ lósì ó ní rí gbẹ̀hùn torí bàbá alágbẹ́dá tí wọ́n ń wà ń lọ́wọ́ àwọn adu tọ́tọ́tọ́ pàtàkì tó ń torí ẹ̀ kó bàbá olùgbọ̀ ìgbẹ́ mà ní ni mo ti dúró ń bì ìgbà náà ló tó máa ń gbẹ̀ẹ́ tó ń torí di eléyìí báà bá pa àárí gẹ̀gẹ̀ irun òun bẹ́ẹ̀ kankan bá fi hàn pé náà ló nínú rẹ̀ ọmọ yẹ mẹ́sẹ̀gì yẹn àbẹ́rẹ́ rí wọn lọ́nà tí wọ́n ti ń dalẹ̀ rú àbí òye ìwọ náà tí wọ́n sẹ́yìn tí wọ́n á pé bolo ti sẹ́yìn mẹ́sẹ̀gì mẹ́sẹ̀gì yẹn tuntun so nítorí délé ẹjẹ ọmọ bó ṣe máa tá a mà náà àríkù sọ̀rọ̀. wọ́n ní báwo láti máa sọ sọ́run gan wa torí pé bọ́lá ti fún kálukú ní irùngbọ̀n ó yàtọ̀ síra wọn. ọ̀ṣọ́ rẹ̀ oní ẹ̀ka ju ẹ̀ ọ̀ṣọ́ rẹ̀ ojú bá ń lọ tẹ́ ẹ bá ti fílẹ̀ ẹ ti ṣe lọ́ṣọ̀ọ́ tẹ́ ẹ bá ti fọ́ọ̀kàn ẹ ti bàjẹ́ ẹ máa wòran ni ọ̀ṣọ́ rẹ̀ ni àmọ́ o nínú àdéhìí kan anábìsọ̀lá àti sílẹ̀ wọ́n lè ń tó lọ́wọ́ bá bá fún ní irun kọ́tọ́jú rẹ̀ nínú títọ́jú oorun oní àná pé kò burúkọ ọmọ ẹ̀yà kò burúkọ ọmọ ẹ̀yà àmọ́ pé ibi ìní ti ń wù lágbọ̀n ọ̀tún àgbọ̀n kò tí ì wù lágbọ̀n òsì ẹ fáwọn yóò tún mí pé ó ti sùgbọ òun sá yóò mọ afa yóò mọ fa ọ̀bọ̀dọ̀ fa kankan ó sì wù aná ló fi lẹ̀ ẹlòmíì lọ́rùn ló ti wù kò ní tí ì wù lágbọ̀n ó sì wù aná lọ́lọ́fẹ́ kọ́ bẹ̀rẹ̀ ẹlòmíì irun dètí ní ọmọ ẹyọ ọkàn mi sì yọ lágbọ̀n mo sì wà lọ́lọ́ fẹ́ bẹ̀rẹ̀ tí kálukú bá fẹ́ sọ̀tàn bí irun gbọ̀n ṣe bẹ̀rẹ̀ kálukú ọkọ̀wé ẹ̀dá ti fi ilẹ̀ bẹ̀sẹ̀ wà ṣe eléyìí lọ sọ̀rọ̀ àwọn bá máa fa bá máa tètè àbá máa gbẹ àgbọ̀lọ̀gbẹ́ nǹkan kan àmọ́ tí wọn bá wá hù níbi tí wọn etí hù fáwọn èèyàn jẹ́nẹ́rálì lójú èèyàn ẹ mọ̀ pé irun kì í hù ní àyíká mú kìí fi wù ní ẹ̀kẹ́ ibi tẹ́lẹ̀ kí tàǹbà ń rẹ́rìn kí máa ṣe bí à ń lóyún so kìí fi wù ní iwájú ẹ̀hẹ́n tí wọ́n bá wù mí àwọn olùmọ́ni kò burúkú ẹ̀ mú kó níbi tí wọ́n ti wù. wọ́n ní irun àtànmọ́lẹ́ pé ewo ti dé sí irun àtànmọ́lẹ́ pé àgbọ̀nsìn ni ewo ń tẹ̀ bọ́ọ̀rùn sá. So, tó ẹ̀rí pẹ́lú mi wọ́n ní irun àgbọ̀n wọ́n wá gegegege wọ́n á fi sí orí àgbọ̀n wọ́n yorùbá láìsẹ̀ kì í sì ṣe yorùbá ló bá wa sẹ́mi ká wàá sọ léde tí ọlọ́run fi tó pè léde tiwa ni tó ṣùgbọ́n léde lára wọn gẹ̀ẹ́dẹ́ lẹ́hìá lẹ́hìá kí ni jẹ́ lẹ́hìá á padà sínú sẹ̀ríà àárín nínú sẹ̀ríà tí wọ́n sọ pé ti ń jẹ́ lẹ́hìá ni á padà sí di wọn. إن دي لحية لدي الأربعة وكان النبي صلى الله عليه وسلم أعفوا اللحى اتركوا اللحى أتفي ربعين سلة الجويس إيوه نجي ربعين wọ́n ní gbogbo ohun tó bá wù gbogbo ohun tó bá wù lágbà títí débi sí àgùn àtọ́run ti pààdà gbogbo ẹ̀rùngbà ni wọ́n ti àti gbogbo ètò bá wù lẹ́ẹ̀kẹ́ má lè gbogbo àgbọ̀n ni wọ́n ti nínú ọ̀hún èdè tọ́lọ̀ wọn bá ti bá wa sọ̀rọ̀ tí ní èdè tánàbí Muhammad sọ̀rọ̀ àti ní bá a sọ̀rọ̀. ọjọ́ bó ti jẹ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó tó ti wá tó fẹ́ ìjà àwọn ọmọ ìbéèrè pé ṣé. ìpè sixty nine ṣé gbogbo wọn náà ni wọ́n ní àlọ́ sí àkọ́kọ́ ìkejì ni pé lára lọ sí ẹ̀sọ́ fún wa pé àlùmọ́ ìmọ̀ àti náà nìkan máa jẹ́ olùjẹ́ ìlú àwọn tó ń kọjá ṣé gbogbo àwọn èrèjì náà àtàwọn tí ọlọ́run dá kọ́ rán ṣé a máa tó jẹ́ ìlú àwọn yẹn náà. ṣé gbogbo ìjọ kọ̀ọ̀kan tó ti síwájú tiwa náà ló lánàá mi jẹ bẹ́ẹ̀ ọlọ́run wọn ní وإن من أمة إلا قال فيها نذير òsì ìjọba ẹ kọjá kólùkìlọ ti wá nínú wọn kólùkìlọ ti wá nínú wọn bẹ́ẹ̀ ti tẹnudá ká mọ̀ gbogbo àwọn anábì fún òsì túmọ̀ sí náà nàbì tẹnu ti lọ wa òsì túmọ̀ sí kó ti tẹ tẹnu ti lọ wa wọn á ti pé ẹ ìjọ tẹnu ti túmọ̀ sí torí ìjọba tó pín ìjọ púpọ̀ torí ẹ náà ti sọ yìí pé àwọn ànábì ọlọ nínú àdéhùn tí ìyàpọ̀ ẹnu bẹ láàrin àwọn olùmọ̀ nípa pẹ̀lú kúnrégé àti òkúnrégé pípé àwọn ànábì ọlọ wọn jẹ one hundred and twenty four thousand àwọn òkúta nínú wọn wọn jẹ three hundred and thirty. arabic jọ everything so ìyá yẹn lẹ́nu ti jẹ́ mẹ́wàá mẹ́wàá ni mhm. káàtì ẹ̀dì lórí gbogbo wọn àtẹ̀sẹ̀ àwọn akọ́kọ́ gbogbo òjíṣẹ́ gan ànẹ́bì náà mú kàn ọmọ ń pa àná gbogbo wọn wọ́n sọ̀rọ̀ ẹ̀ lọ́kọ́ sọ̀sọ̀ náà àárẹ̀ kẹ́lẹ́ ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀ lọ́mìnà sọ̀sọ̀ àárẹ̀ àwọn òjíṣẹ́ kan ti sọ̀tà wọn mọ́ ọ àwọn olùdẹ́mi àti pèjà wọn fún ọ rí àwọn kan àti pèjà wọn fún ọ rí àwọn kan àti pèjà wọn fún ọ rí ànábì náà mọ gbogbo wọn lọ́jọ́ bá wọn ìtọ́lọ́ sọ pé wọ́kẹ́dá ìkẹjà àbíná fún ọmọdé wà pàpà lẹ́sẹ̀kọ́ ọ̀ṣọ́gàdá àlẹ́ náà wọ́n yẹ fún ọ̀rọ̀ sọ̀rọ̀ àlékún ṣẹlẹ̀ ẹ̀ jẹ́ olùdẹ́mi lórí àwọn èèyàn àwọn èèyàn ọlọ́mọ wọ́n sọ fún wa wọ́n sọ fún wa ọlọ́run bá jẹ ẹlẹ́rìí lé wọn lórí gbọ́dọ̀ láti wá jẹ́ ẹlẹ́rìí lórí ẹjọ́ náà sọ fún wa pa òdìjọ́ náà ọlọ́run ti rọrùn. Sebab kenal lah Ini keadaan àti mùsùlùmí tó bá wá sí wa ẹsẹ̀ dáadáa sí gbogbo ẹni tó bá wá sí ẹsẹ̀ dáadáa sí gbogbo bisikíìtì lẹ fún yẹn mọ àná bisikíìtì lẹ tó wà náà ẹni dáadáa ẹsẹ̀ náà mọ tí wọn lè gba ẹsẹ̀ náà náà. Thank you. Musulmi lèmìtò epo fẹ́ kékeré kan. Láti gbàlá yìí, kò sí níta fẹ́ sọ. Wọ́n lọ́kọ̀ láwùjọ. Wọ́n àwọn obìnrin Mùsùlùmí. Wọ́n eu àwọn ọkùnrin kékeré. Káfíń yẹn nàná rẹ̀. Kò vou níta fẹ́ sọ wípé kọ̀tọ́. Gbogbo obìnrin tí wọ́n ti gbéyàwó fún kékeré. Obìnrin Mùsùlùmí ti ń gbéyàwó fún kékeré. Ọ̀nà rẹ̀. ìdáhùn lórí tó kọ̀ ọ̀daràn níyé o lábẹ́ òfin ọ̀nà. ẹ̀yin òbí ẹni pa púpọ̀ jẹ́ ẹ̀rọ kọ̀ọ̀kan ẹ̀fọn kékeré. tí lọ́ba ti bẹ̀rẹ̀ ẹ̀ náà pa á ọmọ ẹ̀yọ́ rẹ̀ sí. bẹ́ẹ̀ ọ̀tún tẹ́ bá lè fi tí ọ̀gá ti bá náà rẹ̀ ẹ̀ lè jẹ́ lọ́sibí ẹ̀rọ. fẹ́ máa sọ nǹkan rẹ̀ àníkọ̀tọ̀ kí wọ́n ní ká ti sọ nǹkan rẹ̀ kò sí àti sọ nǹkan rẹ̀ tó kọ̀ tọ́ obìnrin tó bá fi ríra rẹ̀ lọ́dọ̀ òkèèrè ọmọ ọ̀dà náà ló ló fi ṣe túbà túbà rẹ̀ náà ní kálukọ́ máa lọ lọ́sẹ̀ fún náà àwọn náà ti ti gbọ́ gbọ́ gbọ́ èsì nǹkan tuntun wọ́n ti gbọ́ gbọ́ gbọ́ àmọ́ wà ní gbogbo ẹni tí ó tó jọ̀dá rẹ̀ tó fi túbà kọ́ àti gbọ̀gbọ̀ ọmọ mi gbọ́ gbígbà tó túbà ń ká ṣẹ̀ṣẹ̀ tó lọ́bọ̀rọ̀ pa. ẹ̀rí òní ìbéèrè ní kẹsì. Ọlọ́run ọ̀dájọ́ ilé ìrẹ̀lẹ̀ fún ọmọ ìrẹ̀lẹ̀ ìmọ̀ àwọn tẹ̀lé fún ọmọ ìrẹ̀lẹ̀ fún àwọn ọ̀daràn aláfẹ́ ẹgbẹ́ adéṣe obìnrin tó jẹ́ mùsùlùmí tó jẹ́ àwọn kékeré tó bá ti kó oṣù kọ́ ẹ̀ lọ́kọ rẹ̀ tí lọ́kọ̀ gbọ́dọ̀ wò kí á lọ́ ka ọ̀tà lọ́ dà rẹ̀ òun ni ẹjọ́ ọ̀gbìn fúnra rẹ̀ náà. wá ju wàhálà àtẹ̀lé ìgbéyà wàhálà kọ̀ọ̀dà àwọn ènìyàn kúrò ló máa ń kú ẹ̀yẹ fún bẹ̀rẹ̀ ẹ̀mí tó bá wù ú tó ń yí kótó fún akókó kótó kí wọn fi yẹn sọ wípé owó kún ewu ọgbọdọ ìwọ lólówó rẹ títí tó fi kú máa kú rẹ ní dáadáa máa fi gbádùn máa nínú àpò ìlànà tó ìkọ̀kẹ́ kú bá mi tó fi lẹ́yìn náà gbàgbé nǹkan àbánújẹ́ ni kájọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó lówó àwọn òde mọ méjèèjì kí á tó bọ́tọ̀ àwọn ọmọ báyìí pigment wọn kọ jáde kájọ mẹ́rin tó lò lé náà ìyá tí bàbá ti jẹra ẹ̀ lọ́mọ lóṣù pa àwọn ọgbà tó dáwọ́ wọn náà dá lówó rẹ lọ́dún ìdílé ayé àtàrà rẹ jẹ ọ̀pọ̀lọpọ̀ olówó ló lówó tí wọn gàrí mu láàárọ̀ ẹ̀wọ̀n tó lè jọ lọ kí ẹsẹ̀ lọ́sàn án gàrí bẹ́ẹ̀ kámọ́ ilẹ̀ tí o ti ní ilé ayé mo là ń kílé ayé lọ níbo là ń kílé ayé lọ lọ́wọ́ nípa ọmọ wa gàrí mu àdúró owó yìí. tòun tó rí ni eléyìí kò jẹ́wó rẹ̀ kó gbádùn ọmọ mi náà kú náà lẹ́yìn ìgbẹ́ ẹni tó bá lówó ọ̀tọ́ kì í fún ní wọ́n fẹ́ nìkan ní nǹkan báyìí àti táwọn yòókù ó lè fi gbogbo wọn lẹ́bùn owó rẹ̀ kó tó kú ẹ̀bùn ibi tó bá kù sí ni wọ́n mọ̀ fún un àmọ́ ẹni tí ọba fún yẹn lẹ́kọ̀ọ́ kó lọ sí dọ́gba rẹ̀ gbọ́dọ̀ ti dọ́gba bọ́tà àwọn ọmọ wọn pé kí ìṣèdọ́gba ní ìṣèdọ́gba nínú ogún ìyẹn tí wọn máa fún ọkùnrin nírú tí ó fún obìnrin méjì ṣé bá fẹ́ fún ọmọ lẹ́sùn rẹ̀ ẹ̀fẹ́ ra mọ́tò fún àwọn ọmọ yìí ẹ̀rọ àwọn tó méjì méjì káwọn ẹ̀rọ ọ̀pọ̀ káwọn wọn lé ní ìṣèdọ́gba èsì mọ́tò pọ̀ kan ilé méjì méjì káwọn ilé kọ̀ọ̀kan káwọn òbí wọ́n lé lẹ́yìn tó ti dọ̀gba lẹ́yìn tó ti jẹ́ mi. ṣùgbọ́n fún wọn tó kí wọn san owó rẹ̀ jẹ tán ọ̀tá gbogbo lé rẹ̀ tá gbogbo dúdú rẹ̀ ìgbìmọ̀ ọlọ́run bá lọ ọlọ́run bá náà pọ̀tọ́ tó bá ti wú ọlọ́run fi àjẹ ọlọ́run bá tó kọ́ gbogbo tó lọ sixty years lẹ́yìn tó ti ta gbogbo dúkìá kan fa yọ̀wọ̀ àjòkò sixty years tó ní òní ní kankan mọ́ alákòókò ni mo ti bẹ́ẹ̀ yọ̀wọ̀ àjòkò ó ti ní kò ní mọ́ yọ̀wọ̀ àtọ̀rọ̀ jẹ ọmọ ìdáná. النبي صلى الله عليه وسلم حضر سعد بن ابي وقاص رضي الله عنه يبقى ده في كل قانون هو لسه anabi sọlá sọlá ó ní gbogbo ẹ anabi ní rárá ó ní dájú anabi ó ní dá méjì nù mẹ́ta anabi ní rárá ó ní dájú anabi ní rárá ó ní ìdákanu mẹ́ta anabi ní tọ́ ìdákanu mẹ́ta ṣùgbọ́n ìdákanu mẹ́ta náà pọ̀ wọ́n gbà wọlé ṣùgbọ́n wọn lòun náà pọ̀ níparí àdéhùn wa ni la ẹni tó tóró kẹwàá ẹsẹ̀ kẹ àgbẹ̀nìyà خير من أن تتركهم عالة يتكلم kú nàná kó o fi àwọn tí ó jogún rẹ sílẹ̀ ló lówó hàn ó lóore tí o fi wọn sílẹ̀ ló lóṣù bí ọmọ ìjẹun táwọn yẹn lọ yẹn tí gbogbo ó fi àwọn ọmọ wa tí ó jogún wa lẹ̀ àwọn ìyàwó tí ó jogún wa àwọn fámìlì tí jogún wa ká fi wọn lẹ̀ lẹ́ni tí ó rówó tó pọ̀ gbà ó lóore bẹ́ẹ̀ ni wọ́n á náwó sálọ káwọn ọmọ wa tó lòdì sí ọmọ ìjẹun táwọn yẹn tí ọjọ́ ìwé jẹ ẹ mẹ́yà bàbá àtà ẹ mẹ́yà yá àtà tọ́kẹ́ fi fi wáyé wọlé tú àtẹ́ni táì tí wọ́n mú gbogbo owó lọ́dà padà ẹ̀yà bọ̀dọ̀ sí wa náà àlè kò sọ. Nípa òṣèlú jẹ́ ìdá ẹ̀kọ́ ní ìlànà ìsọ̀rọ̀ kò sí ìkọ́ni ìkọ́ni ìlànà. وليس الذكر كالأنثى يبقى في كانوا سورة ikpe ọkùnrin kọ kò lè lè omi nínú nǹkan tó pọ̀ nínú ogún àpèjúwe tẹ bá bímọ àpèjúwe mi ìtọ́nà tẹ bá tún gbọ́ lẹ́rìí àpèjúwe mi ìtọ́nà àbí ẹ̀kọ́ tó ń torí délé ọlọ́run ló sì dá ọkùnrin dọ́gba pẹ̀lú obìnrin ọ̀daràn dọ́gba gbogbo obìnrin wá sí pé àwọn dọ́gba ẹ̀kọ́ tọ̀ mr lágbájá mr mẹmúnà dọ́gba yẹn lẹ́sẹ̀ ló ń ga ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé ọkùnrin náà ló bí bẹ́ẹ̀ dà sẹ́yìn kọ́ra náà gbà tó kún kọ́ yẹ ọjà wọn lọ nínú gbogbo obìnrin mẹ́wàá tó fẹ́ dọ́kùnrin tipátipá lẹ́yìn ọkùnrin kan ní ọgọ́rùn tó wù kó fún ọdọ òfin ló ti tàwọn náà ìkọ́ni ti jẹ ìdàbáwọ̀ kò sí ṣé ìyàwó yín ọ̀fẹ́ yín ni àbí wọ́n lọ́fẹ̀ẹ́ yàwó kí ló dé òní wa gba ẹ̀kọ́ ní ti jẹ kọ́ tó kíyàwó ọ̀fẹ́ náà wọ́n wá ní kí ló kọ́ rẹ̀ ná Muhammadu Jami ọkọ wo ó ti kú lọ sí ìyàwó rẹ̀. ẹ̀rọ kó ti kú lọ sí ọkọ tó ń bọ̀ àmọ́ lágbàdá ń bọ̀ ó ti kú lọ sí ìyàwó rẹ̀ ẹ̀rọ tó kò mú bọ́lá ti tó nǹkan ní ẹbí lẹ̀ náà kò túmọ̀ sí kẹ́yìn omi jẹun. ولم للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبوا ọkùnrin nípìn nínú iṣẹ́ tó ṣe tó jọ olómi náà iṣẹ́ tó fi náà ṣe tó fi túwó jọ olómi náà ẹ gbọ́dọ̀ yẹn wọ́n jẹ́ torí kí wọ́n tó bì ọ́nà ọ̀gbà ẹ fún wọn lẹ́sọ̀ wọn kó pé ẹ gbọ́dọ̀ yẹn wọ́n jẹ́ ṣùgbọ́n táà sọ ni pé obìnrin ọ̀dàbí ọkùnrin bọ́lá ti náà obìnrin ọ̀dàbí ọkùnrin nípa agbára ọpọlọ nípa agbára ara nípa àmúmára àfaradà wàlúwàlú wọn ti máa ń tó rélé ewu máa ń kàná gbọ́dọ̀ òyìnbó gbàrán rẹ lọfà ló ti jẹ ní Amẹ́ríkà ti ń rán owó sómi ò sì pẹ̀lú tọkùn ìdìbò wọn náà wá di o àwọn oníṣẹ́ ìpolongo wọn ti ewu máa wọn ti máa ga tó ewu máa ga tó rẹ la ọ̀nà mi fún wa ó tún hàn wọ́n ti tó ni wọ́n ti sọ́ọ̀dì kí ló ń pè é wọ́n ti sọ́ọ̀dì yẹn wọ́n rí bí àsìkò táwọn obìnrin ń ṣe ní iṣẹ́ lójoojúmọ́ ó ju ìdáhùn ọ̀fìn ṣe lọ. síbẹ̀síbẹ̀ wọn kò wù tó tó tiwọn ní àwọn ìlú èkó jẹ́ ń pera wọn ní àwọn human rights activists àbí èyí wa tó ń torí de àwọn ọmọ wa náà gbọ́n àwọn ọmọ wa ìta pọ̀ àbábọ̀ ni wọ́n ti ìtàbọ̀ àwọn àjọ náà mọ́ àní ìgbó ìbò kan tètè wá kọ́ àwọn ọmọ alọ́gbọ́n àbí bẹ́ẹ̀ kọ́ ni sokoto ti fún wọn kan wọn kò fún wọn mẹ̀tọ́ wọn náà. Ìjẹ́ ìwà náà kọba lọla ní ẹ bá rí gbẹlọ rẹ ká fọ ìgbẹ yìí àlọlá rẹ bẹ ọgbẹ ọlọpàá kọ náà. bẹ́ẹ̀ lè fààyàn wá sẹ́yìn èèyàn lè fa àmọ́ tí ni kọ́ dáhùn. ò béèrè náà. náà ọ ìbéèrè tó pàtàkì nìyẹn wọn lóbìnrin tó bá ní irun máa tí kò máa fa ní àwọn olùmọwà sọsọlá méjì àwọn kan sọ pé ọmọ nfa nítorí irun ọmọ ògbìn àlébù ni nítorí wọn náà fẹẹ fi obìnrin wọn á ní ẹ ti mà mí mọ kéde fíjú lẹsẹrẹ o tòbí títí tí ó su irun mọlẹ tẹnu kọ kọ ó pè kòkòrò ẹ mà kọ ìlú lórí bọ́lọ̀ ti dá òkú ọlọ́run dáhùn nípa ọmọ ọrùn àwọn kò túmọ̀ sí káwọn kan méjì mẹ́ta ò ní máa ṣe wọ́n ní òórùn ní máa mú òórùn máa jáde ńlá yìí òmù ọ̀pìn tí ẹnu rẹ̀ ó lè wà lára obìnrin náà àbí kó òmù rẹ̀ ọmọ àtúntò kọjá sísọ kí nǹkan ọba mọ̀ ẹ̀yọ. tọ ẹ wá dì mú tí máa ń fi ọkọ mi tí máa ń ní nípa báyìí à ìgbà náà ṣe pọn lẹ́tà sí i kíkọ́ máa wá eléyìí lọ́kàn làwọn olùmọ̀ àtòjú ti sọ pé kó fi lẹ̀ kọ́ máa fọ́ ọkàn torí tó bá fọ́ ọkàn fẹ́ẹ́ fẹ́ dọ́nà jẹ́ pípa ti mọ̀ experimentally títí ọba ti lé ń fara ẹ̀ ìgbà náà ni wọ́n á fi yẹ ẹ̀ bí àwọn ti máa bá ọgbà náà ní lọ́pọ̀ ẹ̀ tẹnudọ́lọ́ máa ti fún wọn irun wọn àwọn ọmọ ìjáde dáadáa yóò fi lọ pa oṣù jáde lọ pa oṣù jáde tó bẹ́ẹ̀ náà ló fi kí ló máa ń jáde lọ́ba fi lè fa kẹ́lì lọ́ba ẹ̀ ó gbé dé bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ parí sísọ. jẹnẹrali òfin tí máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ gbà ẹ̀rì fi ọ̀rẹ́ kù ní apá rẹ̀ òun lẹ́sẹ̀ rẹ̀. ètí ògbà ọ̀gá bí wù fún tí òun kù lápá tí ń wù lẹ́sẹ̀ kẹwọn pé àmì ni ó ṣe é ṣe o lásìkò kan ọ̀ kí wọ́n kọ́ yọ. sọ́kàn lọ ní nàìjíríà wọn mi àwọn ẹgbẹ́ alẹ́ rí ẹ̀dáǹpì lára àwọn púpọ̀ jù làwọn obìnrin yìí bò irú rẹ̀ pọ̀ díẹ̀ lára àwọn obìnrin yìí bò kọ́nà ta